أمر به بالإنفاق ووعد بالاستخلاف والاستفاضة ويقول سبحانه وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أنواع النفقات النفقة نظام انه wọn yẹ wí gbólóhùn yẹn ẹ̀dínlá mi báyọ̀ àbí bí dáadáa kí ni wọ́n ti ń jẹ́ náà ọ̀hún náà ni kéèyàn tó ẹni tó ti pọ́ ẹ kéèyàn sì náwó mú lọ́nà tó dáa ló jẹ́ ní ọ kéèyàn fún ló jẹ́ ní òtò ní wíwọ̀ ní ọ ká fún ní ọ tọ́lẹ́tọ̀ láti wọ̀ níbùgbé ní ọmọ èèyàn tóbi tọ́da tó fi ẹni ẹ báyìí lọ́dà àtàwọn kan mí tó tó bọ́ sínú ayé wa mùsùlùmí náà rí àdàlà ẹ̀yẹ rúkọ̀ ọ̀rọ̀ tá a bá ń sọ nípa ìnáwó ó kó sínú àzàkà tẹ̀lé wọn jìlá zàkà èyí tó jẹ́ ọ̀ràn yìí tá a máa yọ nínú dúkìá nínú àwọn onírànà ìnáwó dáadé òun ni nẹ́fà kọ́tó lè dé nìkan àlàáfíà kéèyàn náwó fún ara rẹ̀ ọ̀náwó lórí ara rẹ̀ ọlọ́run ní kó lówó lọ́wọ́ kó jẹun dọ́ta kó mú dọ́ta kó wọ ká dọ́ta kó dùn bíbí dọ́ta. wọ́n ní arákùnrin kan lójú ayé àdébí sọ̀rọ̀ àlùfẹ́lá ní ìbàdàn àwọn ọba arákùnrin sọ pé ẹ̀rọ ìyọ̀kan tó ń ní tó ń bá ti kó láyé gbára ẹ̀rú yẹn ti di ọmọlúwàbí tó ń bẹ ti kó láyé gbára ẹ̀rú yẹn ti ọmọlúwàbí ẹ̀rí ẹni ilẹ̀ ní bùkátà àwọn fámìlì ẹ̀ náà ní bùkátà dúkìá ìyàwó ló kan tó tó wá ní náà lọ́dọọdún tó ń bẹ ti kó láyé gbára ẹ̀rú yẹn ó di ọmọlúwàbí nìyẹn àníbi sọlá àlùkọ́lá wa sọ fún báyìí pé ibùdó àbínáfì ọkọ̀ bẹ̀rẹ̀ ìnáwó lára ara rẹ̀ ọ̀tàkọ́tàkọ́ alẹ́ ìhà fi sàárà fún rẹ̀ gan ìwọ́n gan lọ wo dúrí ìkámọ̀ ìgbó ní dúkìá kẹ̀kẹ́ tó jówó nílé bí tí wò kọ̀rọ̀ ìwọ́n gan kọ́kọ́ mójú tó ra iná tọ́wọ́ á di pé kẹ̀kẹ́ tó kẹ́kùn fáwọn ará ilé ẹ̀ tí kẹ̀kẹ́ bá tún wá kẹ́kùn kọ́ lè di ìfọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ́ fáwọn ìmọ̀ ọba tó jẹ́ aláfọ̀mọ́ náà ìbá dọ̀la nínú òun náà ní nípa pàtó rọ́ọ̀dù rẹ̀ ẹlẹ́mọ́ráṣẹ̀ òun ní náà ó sì ní máa ná nípa ìyàwó rẹ̀ ọlọ́run ọba sùfàánà bọ̀dọ̀ ara ọsọ báyìí fún adébátọ̀ ìdákọ̀rọ̀ ayé àdìgbà àti mẹ́tàlélọ́gbọ̀n ọlọ́run ọ̀rẹ́wà ìdásù yóò dọ́ìnà àwùyá ìdàgbọ́nà حولين كاملين لمن أراد أن يتم الرضاعة ọlọ́run ní ẹ̀rí àwọn ìyá tó tó fi àwọn náà ní kí wọ́n fún ọmọ lọ́yà fún ọdún méjì gbàgbó ẹni tó bá fẹ́ fún ọmọ lọ́yà ní ibi pérépéré ọba dẹ́dà wa ní wàhálà ìmọ̀ olóde lágbo rizquhunna wa kiswatuhunna wọn lọ́fà àbáwọn رضي الله تعالى عنه بعد ما أنبياء النبي ليه صلى الله عليه وسلم في كل ètò tí kí ọkùnrin máa ṣe fún ìyàwó rẹ̀ ìwọ̀n tí a náà bìbí sàlàyé náà ní sọ̀lá àlùsọ̀lá ọ̀rẹ́ àníyàn tó àyín máa ha ìdílé àtọ̀rìn kó máa fún ìyàwó rẹ̀ jẹ nígbà tó ń náà láti rí jẹ wà á yẹ tó wà ha ìdá tẹ́tà kó lè sì máa fún wọ nígbà tó ń náà láti tọ́wá sí wọ ọ̀gbà lọ́rùn lọ́sẹ̀ tó wà fún ọ̀rọ̀ náà níbi sọ̀tọ̀lá àrẹ̀sọ́lá níbi hajj ìdágbére àti àwọn ààyè bí ìdọ́dún ti sàlàyé ọ̀rọ̀ lọ́jọ́ báyìí wọ́n ní alá ẹgbẹ́ ọ̀ wà iná akọ ọ̀hún ààyè ìtò ìhun tó jẹ́kọ̀ àwọn obìnrin yẹn tó fi dandan lọ́rùn yín àtọ́sí inú ilẹ̀ yìí fi fi wàtí yín náà wọ́n tọ̀ àmì dé kẹ́ẹ̀sì dáadáa fáwọn obìnrin yẹn nípa kí ni wọ́n á wọ̀ kí ni wọ́n ti wọ́n jẹ bákan náà àdébí tó máa lọ sí lọ ó ti tó ṣe wáyé pé àtẹlágbá tó tóbi gbà nínú bẹ́ẹ̀ ní ẹ̀fọ́ ìyàwó rẹ̀ jẹ́ ètò tó fi nípa tó béèrè owó jẹ lọ́wọ́ ọkọ mi báyìí wàhálà dé ìjà dé nìyẹn àdébí tó máa lọ fún afáwọ́ sáà tó lè kó ní dúkìá tọkọ̀ kò lè bẹ́ni tí ó jogún ẹ̀jẹ̀ ọmọbìnrin lọ ọmọbìnrin ẹ̀rọ náà ni inú àlàyé ká níbi tó láàrín fọláwá ń sọ fún wípé ìnẹ̀ka láǹtún fi kọ́ nípa kọ́tà ọ̀rọ̀ ní ṣe ìnáwó kan ṣe ìṣe ìnáwó tó ṣe yẹn òun ní wọn lórí ọlọ́run ọba sọ̀hánà wọ̀ dàára ilẹ̀ òṣèlúta àyàfi ní wọn fún ẹni láńdá lórí ẹ̀ anábì sọlá ìsọlá ní ẹ lórí èyí tó ti fọ ọbẹ̀ gbé sínú kíló bí ibi máa àti oúnjẹ tó ọbẹ̀ gbé sí ẹnu ìyàwó ẹ̀ mo máa ní dínárù fún kankan bẹ lọ́wọ́ mi owó la ọwọ́ mi ńgbọ́dí kí n ná sí ìdíjọ́ ọlọ́run wa sọ ilé tí kankan bá wà lọ́wọ́ rẹ̀ ọ̀nà tó lè ná sí dà àwọn ọ̀nà tó lè ná rẹ̀ ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n kẹjọra wọn lọ sọ ná lójú ọ̀nà ọba ìnáwó ni tó lè lórí ẹ̀ bẹ́ẹ̀ àwọn nípa ajá sí mọ́sálásí ibi abẹ́kọ̀ mọ́sálásí àbábẹ́ sí dáadáa sí mọ́sálásí àbí wọ́n nípa àmì ìdáná aláìsí àbí ìjẹ́kọ́ká jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n nípa lòókù ọlọ́run ìdọ́rọ̀ ní tọ́lẹ̀ ẹ̀sánú. adébísọ́lá àbọ̀sọ́lá wọ́n ní pọ́ǹkadé yẹn tún lẹ́dún lẹ́ẹ̀lẹ́sánú ìyẹn ní ẹni pa rẹ̀ pọ́ǹkadé yẹn tún lẹ́sìn èyí tó ní fara alẹ́ rẹ̀ àádọ́mù ẹ̀jọ̀rọ̀ nù èyí tí ládàá tóbi jù alẹ́bí àkàkùtà wù alára rẹ̀ òun èyí tó ní fara alẹ́ rẹ̀ àwọn ọlọ́fà nígbà tí wọ́n bá tó hánà tó tààrà tí ń sọ àjùlọ èyí tó ti fáwọn ọkùnrin nínú nǹkan táwọn ọkùnrin fi lájùlọ lẹ́yìn ọlá tọ́lọ́ ń kẹ́kọ̀ọ́ fún ọkọ̀ ara rẹ̀ bí ti máa ń sọ láfẹ́ni tó wù òun ìlẹ́wọ́ táwọn ọkùnrin náà ọlọ́run kọ̀ọ̀kan على الاتفاق ọlọ́run àrùrẹ́dáàmù ọ̀pọ̀ amúra àlàmìfà ọlọ́run ní àwọn ọkùnrin àwọn náà ní alákòóso lórí àwọn obìnrin ọlọ́run ló ń fi bẹ́ẹ̀bí mọ fọ́pọ̀lọ́ lọ́rùn láàbọ̀mọ́ alábáwọn pẹ̀lú àjùlọ tọ́lọ́run bá máa ń fún apákan lórí apákan ni ewu tó tún fà dáwọn ọkùnrin fi lọ́lá bẹ́ẹ̀ wọ́n fi máa áhùn ká ooru ní amúhàlì àtìlẹ́wọ́ táwọn ọkùnrin ó tún máa ṣe lórí àwọn ẹ̀rọ wọn ọkùnrin ó tún lọ́lá bẹ́ẹ̀ lọ́rùn ọmọ yìí dé òsì báàrí ọ̀sákanlé òsì yìí ọ̀gbẹ́lẹ̀ kẹta ọkùnrin tí ọ̀bá lè náwó sí àwọ̀ rẹ̀. ìnáwó ìyá àrùn náà ti fi kódà ìyàwó tó fi fún yẹn kọ́ ọlẹ́ ṣùgbọ́n kíkọ́ ọlẹ́ fún yẹn lè gbà padà ní ọ̀kọ́jọ́ ìbejì ọ̀kọ́jọ́ ẹ̀sìn àbẹ̀kejì lọ́kẹ̀ sí ìdẹ́ ẹ̀dẹ́ta èèyàn tó máa náwó yìí kódà fún yẹn bá mú àpò obìnrin yẹn yẹn òun lọ bá yọ ọ̀rọ̀ náà bá sùhánà bọ̀rọ̀ àlá nípa bùsọ̀lá ẹni wọn sọ àwọn ẹni kó nà wùlẹ̀ àmì fáńkì wù àlẹ́ yìí tọ́ba já nípa àwọn obìnrin tẹ̀ kọ́lẹ̀ olórí ni wọn ẹ máa náwó lé wọn lórí hàtà ẹ̀dá àná kámìlá góòlù títí tí wọ́n fi fi mọ̀ rẹ̀ ẹ̀yìn láti fi mú náà ìlú àdọ́lá owó tí ẹ̀ bá ná lórí ìyàwó kì í ti ànánú ànẹ́gbẹ́ aládàáni ànẹ́gbọ́rẹ́ ni. النبي صلى الله عليه وسلم من حديث ابي مسعود آه، آه، يقول في الموقف ولا تسمع بذلك يقول سلام الله لا جابر ان المسلم المسلمين اذا انفق على اهله نفقه يحتسبها طبعا النوم lórí لولا ilé ليله tó dẹ̀ ní àgbé ilé ẹ̀sìn dáadáa rẹ̀ tọ́lọ̀ ọba dẹ́dà káàní ti lábọ̀ ọ̀dà kan sàárà ló dẹ̀ nà jẹ́ nínú àwọn àgbàrò tá a ní lọ́rùn òun náà ní lápapọ̀ rọ́bìrì àlà ìyá ibi òun ní náà bí yẹn ń pè lórí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ bí yẹn ẹlòmí ọ̀nà lórí àwọn ọmọ ọmọ rẹ̀ ti dọ́mọ ọlọ́run láì subhanallah àmọ́ àti pàpà jùlọ ọ̀nà lórí àwọn ọmọbìnrin òun ti ní àwọn àlè tí ń yẹ káàkiri ní ọ̀rọ̀ ajé olè lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ yẹn náà pàpà jùlọ nígbà tí wọ́n bá ti bà lájà tó fi ní ìdí àwọn nǹkan ẹ̀kan tó ṣe pé kò ṣe sọ fún bàbá ṣùgbọ́n sílẹ̀ ó bá ń pọ̀ tó ju lẹ̀ dáadáa èyí tó súnmọ́ náà ní kí yẹn lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ rẹ̀ tó bí yẹn ọba dẹ́dà ń pè wá sáàkì pé wọ́n lọ tó tó àwọn ọmọ yìí wọn tó bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wọn kò tó ẹ̀mí التي جعل الله لكم قياما dúkìá tọ́lọ́wọ́ ní kẹ́ máa mójútó ẹ̀bá bí olè wọn lọ́wọ́ ẹlẹ́wẹ̀lẹ́ àtúgbà tó wọn ọmọ wé ní ọmọ ìgbówó ìlú lọ ọwọ́ wọn tọ́ba abẹ́ jẹun yá abẹ́ lọ bèèrè pé àtọ̀rọ̀ ó bá mú ọrùn náírà ń bẹ́ ẹ̀ mọ́fẹ́ lọ jẹun abẹ́lómi ìtọ́lọ́ gbogbo tó ní ẹ bá mú five thousand kan mẹ́ yẹn kí lẹ́fẹ́ fa dúró owó nìṣe náà tàbí kó tẹ̀sẹ̀ fóun kẹ́ ní òjì báyé owó jẹ́ ní ẹ̀ tó dé lọ sọ mo ti lówó náà fún fún mi yẹn ọba dẹ́dá ní ẹ̀gbọ́dọ̀ gbowó ní fáwọn àwọn ẹni tó ti pé làákàyè wọn ò tó ní ẹ má jà sí wọn lápọ̀dà làákàyè wọn ò tó ní òun náà làwọn ìyàwó yín àtàwọn ọmọ yín kéékèèké ẹ má gbowó lé wọn lọ́wọ́ owó tó fi fọ́lọ́run sọ fẹ́yìn ní kẹ́ máa ṣàkóso rẹ̀ èmi dé ẹjẹ fowó yẹn kó àlọ́wọ́ yẹn kẹ́ ẹ rẹ̀ tó ti pẹ́ ilé máa nà ọ wọ́n ń zo hun fi hàn ẹ máa fún ọ nínú bí wọ́n jẹ owó yẹn wọ́n tó o kó látọwọ́ yín fún ọ lówó aṣọ bí ọyọ owó aṣọ yín nì ẹ̀yin torí ìwọ tó fi kọ́ gbó fúyàwó tó fi látọ̀dọ̀ ìyàwó rẹ̀ lówó sí lọ́dọ̀ àwọn ọmọ ọmọ ò lè mọ̀

ibi táwọn obìnrin dẹ̀ burú lásìkò ilé pápá jùlọ wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n ò sí nítorí tọ́lọ́wọ́ torí kí wọ́n bá pọ̀ ní o tí ẹ máa fẹ́jú kan lọ ní o kódà tó ọmọ bá fẹ́ ra ya sọ bíléèdì tí wọ́n fi kéè kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n lè béèrè pé a ní ìlú léèdì táwọn àti ni àwọn kéde yẹn fún wọn ní sẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n kátà fi kó ìfún pínpín yẹn wá tó dàtó nà ọ̀gá bùkátà ọba tó ga ní alẹ́ yìí ni bó wà lọ́wọ́ yìí kẹ́ẹ̀fún ọjẹ́ ń bẹ̀ kẹ́ẹ̀fún ọwọ́ ń bẹ̀ fóbi ẹ̀sùn látọwọ́ èèyàn ni ẹ fi mọ́wó lèyàn sọ wípé ẹ̀yin àtọ́lá ẹ̀yin àtọ́lámọ́ ọyá gbogbo ẹgbogbo oúnjẹ ọmọ àná táwọn tó máa wọ́n pé àbú wa ní fún wa ní owó ọwọ́ yìí ni kó àwọn dáadáa ti jẹ́ máa sọ fún ọ anímísùlá àlùfẹ́lá ó ń tún wá tó kòrò lórí ká máa fi ìnáwó fún àwọn ọmọ wa ẹlẹ́rìí sàdákà èyí tó lọ́lá jùlọ òun lè tó ti kéèyàn sí kéèyàn sí tún rọrọ̀ ọwọ́ tó ga òun ló lórí jọwọ́ tó wà nílẹ̀ lọ ọwọ́ tí ń sọ̀rọ̀ òun lọ́wọ́ tó ga ọwọ́ tí ń gbà òun lọ́wọ́ à ń sàlẹ̀ àmọ́ tó bá fẹ́ náwó kọ́kọ́ bẹ̀rẹ̀ náwó rẹ lọ́dọ̀ ẹni tí ọ lẹ́tọ̀ọ́ sí àti náwó fún ẹni tó ní kò ká tàbí ọ torí àwọn ọmọ àgbà báyìí pé ẹ̀rú ni ọmọ àgbàgbé fún mi jẹ́ ọmọ mi lò ọmọ mi lò bákan náà ọmọ náà dùn àgbàgbé fún mi jẹ́ tọ́ọ̀bá fún mi jẹ́ tálọ́fẹ́ gbé mi lẹ̀ fún tí ọ̀bà rà fún mi jẹ́ ayọ̀ ló ti wọn àrẹ ládọ́lá àdékùn ọ̀dọ́lọ́ lájú ní ẹ̀lẹ́ náà òun lè ní ẹ̀bá náà lórí àwọn ọmọ rẹ̀ ó sì ti tó fún ọmọ mi ẹlẹ́sẹ̀ ni àdéhùn tó àwọn ẹ̀kọ́ kọlọ̀ ọ̀rá láàrin ẹ̀ńtọ́ ẹ̀kọ́ fún jẹ láti má gbàgbé حديث عائشة رضي الله تعالى عنها وأرضاها نقبل تكين بنت عبدة طلب جواب النبي صلى الله عليه وسلم إذا أبو بن أبو سفيان صحابي الجليل إن أنا صحابي على مولد ثم بعد ما يكتب بلا روانا نبي أمامي أمامي صحابي tòyìnbó lẹ́yìn tó ya ọmọdé báyìí wọn tó tún wà lọ́wọ́ èèyàn kí á tún fẹ́ gbà arábìnrin yìí àtọmọ àbí tó bá lọ nínú lẹ́yìn rẹ̀ wọn dábí ìṣòlá ìṣòlá sọ fún ẹni pé ó bí ní má rí ibi màró má rí bí ti ìwọ̀ ẹ̀sìn ìbàní lọ́wọ́ nínú dúkìá rẹ̀ ẹlọ́nà ìtọ́jà èyí tó máa tó wà àtọmọ rẹ̀ àbúrò tó lè ká ìṣòlá ìṣòlá ìṣòlá ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفر الله اليه انه هو الغفور الرحيم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 nígbà mí ètò ọ̀dọ́ ọlọ́run ọba tó fáwọn ọ̀dùn lọ́wọ́. a lè fi ohun tá a wí sẹ́yìn náà ní pé bàbá òun ló fi dandan fún kọ́ náwó lórí ọmọ ṣùgbọ́n gbà mí ọlọ́run máa ń ta lóbi tọ́jà pé bàbá ò tẹ̀lé ní mo jẹ́ ọ̀nà èyí kú ti pé kọ̀ fẹ́ náà lọ sí mo jẹ́ ọ̀nà ọwọ́ ajá bí bọ́mọ ẹgbẹ́ ọlọ́padà wà ní ajá bí bọ́rọ̀ tí wàá rí ọtún pé dandan fún ọmọ ọkọ náwó lórí bàbá rẹ̀ ọmọ tára dẹ́ẹ̀ ọ̀nàwó lórí bàbá rẹ̀ lórí báwà ní kò rà. ọba dẹ́ta tó kọ́ sọ́kù lùkùmáà ayà pẹ̀lú ọlọ́run ọba ti ti ti máa fíjì tó di àmà àwọn ìgbà. ìyá àti bàbá rẹ̀ bá wọn rẹ́ láyé ní bàyí pẹ̀lú ohun jíjẹ dáadáa. wọ́n ní ìdí oúnjẹ fún ọ wọ́n ní ìdí àrọ̀ fún ọ wọ́n ní ìdí gbogbo fún ọ kódà wọ́n ní ìdí nǹkan fún ọ ọgbà bẹ́ẹ̀ fàjọ́ tó máa gbé wọn báyìí ọba adébàbọ̀ tó ọbí wa ní lẹ́yìn ẹ̀sà àtọ́tò tó ayé àwọn òṣèré kèèyà àti bàbá mi yìí ẹ̀sẹ̀ dáadáa tó wọn. lábẹ́ dáadáa yẹn òun náà ní kíyàn náà wọlé wọn lórí. ọmọ àbàtọ̀ ọmọ yẹn ọlá àgbàdọ̀ ọ̀nkú rẹ̀ àbíkàtọ̀ fẹ́ ẹ̀gbọ́n bàbá ìlú rẹ̀ nìkan. ọlọ́run bí àyíṣà ló lè rọ̀bì ọlọ́run sọ̀rọ̀ àyíṣà ìpè tí màá ń bẹ náà mọ̀ orúkọ kan tí mo lè jẹ́ lórí rìn tọ́lọ́ ọba إن أغلب ما أكل الرجل من كبده وولده أو ولده من كبده èyí tó dáa jù nínú bí ẹ lè jẹ òun ni kọjá nínú ìjọwọ rẹ àti pé ọwọ aládùúgbò mi ń kàkiri ọmọ tó yẹ bí ìṣe ọwọ yẹn ọmọ ní dúkìá tí bàbá rẹ wá ń ìṣe ọwọ bàbá rẹ wá ń bàbá kújẹ eléyìí tí ó di àbẹ̀ sí àyẹ̀yẹ òun náà ni hadith amr bin shu'aib àni abiy al-jadidi rọ́jò ọlọ́ọ̀tọ̀ àjùmọ̀ wọn ni arákùnrin kan lọ bá ní ẹni sọlá àyọ̀sọlá ọwọ́ àlọ́ ọ̀gbẹ́jọ́ sọ òjijì ọlọ́ọ̀sọlá àyọ̀sọlá pé bàbá mi ìjìtá àmàlí gbogbo dúkìá tí mo ní bàbá kan fún gbogbo ẹ̀ lẹ́lẹ́kan náà ọjà gbogbo ẹ̀ mọ́lẹ̀ ìdíjọ́ ọlọ́run ẹjọ́ lórí oṣù yóò mú

òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlá wá sọ̀rọ̀ lórí pé iná àwòlẹ́dẹ̀kùn mi ní àpòyà bí kẹ́sìdìkùn àwọn ọmọ onídẹ́ bí yẹn òun lọ da ju nínú sí ọwọ́ onídẹ́ bí torí bẹ́ẹ̀ kọkúlù omi ní àmúwá ìbí ẹ máa jẹ́ mi olóògbé àwọn ayélujára ẹ̀yà lóde ọlọ́run ọba nínú àwọn ìnáwó tíṣẹ̀rí àfàwárà fẹ̀dáná pẹ̀lú tíṣẹ̀rí àfẹ̀dáná ọ̀hún ẹ̀ ní ìnáwó alàlẹ́ àkọ̀rọ̀bí ìnáwó lórí àwọn tí wọ́n jẹ́ aláàbùmọ́ tí wọ́n sì jẹ́ni tó ní bùkátà ọba dẹ́dà sọ fún wa nígbà tó bá kọ́ àyà ìgbà àdúmẹ́lẹ́nu ọlọ́run lè ta ló lẹ́ka mọ́ ọ̀dà rẹ̀ tó kóòlù wọ́n máa bẹ̀rẹ̀ ànábì lè lè fẹ́ kí ni wọ́n máa ná wọ́n sọ fún ẹgbẹ́ mọ́ àǹfààkùnkùn mi kọ́ ilé ọ̀lẹ́nu àmì lẹ́yìn ìwọ̀n tẹ́lẹ̀ nánú rere tẹ́lẹ̀ àtẹ̀lẹ̀ náà kẹtọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kọjá sí àti bàbá àrùn bàtúmẹ́nu bàbá bákanáà wọn akọrọbí ó tún jẹ́ àwọn mọ̀lẹ́bí wọn lè àtàmà àtọmọ orúkọ wọn lọ sàkí àtàwọn aláìní wọn náwó fún ọ wọn fi ní tẹ̀lé àtàwọn tó jẹ́ arìnrìn àjò àbíkàtọ̀ pé ẹni tó rìnrìn àjò tí jẹ́ ni wọn kẹ́ fún àlòmí fọyírí fún ìnà lọ́wọ́ ní àlè níwọ̀n yóò tẹ̀lé sínú dáadáa ọlọ́wọ́n bá nínú ọ̀pá rẹ̀ á sì ní ilẹ̀ tẹ̀lé ìtumọ̀ rẹ̀ ní gbogbo náà ó tẹ́ bàná ìṣòro fún gbogbo àwọn ọdúnmọ̀ ẹ̀dá rí ìrìnkà ẹ̀náwó yẹn kábàtà gbogbo ọdúnmọ̀ ẹ̀dá rí àtọ̀ yìí pé wọ́n là á kọ̀rọ̀ bí ìnà ẹ̀fọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣọmọ́ tí wọ́n ti kó gàdà lówó yẹn gẹ́gẹ́ bá mi tó láti láti dúpọ̀ mọ́rọ̀ mọ́ ibi ọwọ́ ẹni tí ń tọrẹ òkè ní máa wà torí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náwó rẹ̀ fẹ́ni tó ṣe wípé ọ̀pẹ̀lẹ̀ ìjà rẹ̀ òun lẹ́ni àkọ́kọ́ lẹ́yìn náà ni bàbá rẹ̀ lẹ́yìn náà làǹtí rẹ̀ lẹ́yìn náà ni arákùnrin rẹ̀ lẹ́yìn náà ni aláfúnmọ́ rẹ̀ àti bí wọ́n bá ti súnmọ́ rẹ̀ sí. anábìsọ̀lá rẹ̀ sọ́lá wọ́n ní kí ẹ̀ ti sàárà àbálẹ̀ rẹ̀ sàárà mà ní tó lọ. ṣùgbọ́n tí ẹ bá tún ṣe fẹ́ni tó jẹ́ fámìlì ní ìjọba dàpọ̀ fún wọ̀sílà èèyàn gbà ládá méjì ládá fún ẹ̀ ti sàárà àti ládá fún ẹ̀ يرى في التجارة رضي الله تعالى عنها وكما هو حاسم المؤمنين ثالث ولا تعلم كذا يوم تعلمكم كذا ما يجي يقول وقت صوره الجماعة بعض الحبيب صلى الله عليه وسلم فلو أعطيتها أخوالك كان أعظم لأجلك فما جاءت قوة يقول لك àwọn àbúrò ìyá rẹ̀ àwọn ẹlẹ́bí ìyá rẹ̀ àmàjẹ́ kí ládàá rẹ̀ tó tóbi gbá ẹ̀rí ọ̀kan náà wọn sọ hábà wọn pè ní àbúrò tó kà tọ́jú ọ̀tọ̀ ìyá Anas bin Malik rọ́bì ọlọ́pù ìyàrá àdúgbò jẹ̀mí à ẹ̀rí àbáyé nínú àwọn tó ní

tó ti kò háyà gbà tọ́lọ́wọ́lá nẹ́bí a máa lọ sí jọ gbọ́n kó yẹn tọ́lọ́wọ́lá yóò ti èso bẹ́ẹ̀ yóò tún mú àwọn omi tó da nínú inú ọgbà ọgbà rẹ̀ ọwọ́ nẹ́bí tọ́lọ́wọ́lá tẹ̀ láyà tó ń báàkì yẹn ìyẹn kọ́ máa da ọmọ tuntun rẹ̀ ara dúkìá rẹ̀ dúkìá tó lérè nínú ẹbí ìlànà ẹbí sọ̀rọ̀ ìbọ̀lá ìbọ̀lá mo ti gbọ́rọ̀ tọ̀ọ̀tọ̀ nípa oko yẹn tó lòdì fi kọ́lọ̀ ṣùgbọ́n èmi òbí tó lọ́n tó wá ń sọ fún ọ wípé wọ́n ń ní arọ́ á aláha bẹ̀rẹ̀ àkọ́rọ̀ èmi rí i tí kọjá sí pé oko yẹn bó ṣe tóbi tó wúlò tó yẹn tó nífẹ̀ẹ́ sí tó ló fi kọ́lọ̀ yẹn òní pé fáwọn fámìlì wọn làbá wa pé fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ nínú àwọn ìran ìnáwó dáná náà òun ni nípa pàtàkó ti aláǹfà òdìdì ìnáwó fún ọmọ ọ̀dọ̀ sí bẹ́ẹ̀ lábẹ́yìn ọba adẹ́dà pọ̀tàn pàtó ti dà ayà àádọ́ta ọlọ́run pẹ̀lú àlejò ẹ̀rọ ọ̀rọ̀kùnrin àlejò sí àdúrà ọlọ́run ni a ti mọ ohun wọ́n máa mọ́lẹ̀kẹ̀ àìmánu àtàwọn ọmọ níta bá lé lórí ọwọ́ náà hadith àti ìfọ́lọ́ rọ́bì ọlọ́run tọ́lá wọ́n nígbà láti ní sọlá àlọ́sọlá ọ̀pá àti sọlá lọ arákùnrin kan wá ní òṣìṣẹ́ ọlọ́run mo ní pọ̀ nǹkan lọ àtúntò ọlọ́run bí ọ̀rọ̀ la sọ sáré lọ́ọ̀bì ti sàrà àmú rẹ̀ lórí wọn ni òwò lórí bó ti wà wọ́n ní wọ́n ní wọ́n tún ní mi òjò ọlọ́run nígbà yẹn fún ọ̀dí mi lọ́pọ̀ ọ̀dọ́ rẹ̀ ọwọ́ tún ní mo ní mi tẹ́rí pọ́fẹ́ gbà sípò òjò ọlọ́run wa mọ̀ pé à ń ta àpùtọ̀ wọn ló túmọ̀ bí wọ́n bá fi fi hàn ojú kọ́ máa lọ mẹ́ fáwọn ẹni lọ bá tó lè mọ ọdún sínú wọn. ó tún àwọn àdìsá bíi ìdáàbò tó ti parí ọ̀dọ́ ọlọ́run sọ̀rọ̀ á wọn ọmọ ìyá nígbà àwọn ẹni tó ń ṣe bọ̀ yóò sì ẹni tọ́mọ ya rẹ̀ bá wà lábẹ́ rẹ̀ tọ́ wà lábẹ́ ìkápá rẹ̀ inú ẹ̀ lọ́dà níbi wa òun ní bẹ́ẹ̀ nìyẹn kọ́ fáwọn ìgbà ìgbòho kọ́ya máa kú jẹ́ bí mo rẹ̀ dà níbi tó ń lẹ́jẹ̀ tó ti kú wọ níbi ohun tí wọ̀ òjijì ọlọ́run láàbọ̀lá ni ọlá fún ohun máa ya fún ohun ẹ má lábọ̀ wọn tó máa máa jágbára wọn lọ orí bẹ́ẹ̀ lọ́lẹ́ ìlànà wọn lọ́rùn wọn bẹ́ẹ̀ ní ẹni tí wọn lè lágbára àti tí ń torí kí wọ́n tọ́ ọmọ ọ̀dọ́ rí fáàrin ní ọmọ ẹ̀rọ ọ̀rọ̀ lórí ọ̀ ìgbàdàgbà ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ wa nínú náà èdè ìtọ́wà ní obìnrin yà làgbọ́dọ̀ náà òun náà ní pàpọ̀ tó rọ́jò alẹ́ àyàwá ìnáwó téèyàn nà lórí ẹ̀dá àbá táwọn ọlẹ́rẹ̀ ti ń gbòdì mọ̀ kó rèé rí àdìsá lọ́sẹ̀ lágbàdo rẹ̀ kẹtọ́ rà wọ́n tẹ́tà lọ pààtì wọ́n ní arákùnrin kan ní láàrin ìgbà mẹ́rin lójú ọ̀nà obìnrin ajá kan nìyẹn tó gbẹ ti gbá òǹgbẹ yẹn ti gbẹ títí bí hẹlẹhẹlẹ arákùnrin wọn lọ wọ inú odò ah, dúró ń bẹ lọ sí ajá rẹ dúró ẹ lọ sí ẹmílẹ náà ọwọ́ wọn ló lọ sí tàtà aláwọ̀ rẹ̀ ó fi bomi fún ajá rẹ ó ti bẹ́ẹ̀ báyìí ọ̀pá وشكر الله له ọlọ́run tẹ̀ tó fẹ́ fún lórí ohun tó fi yẹn wọ́n bá fara láì gbogbo ẹ̀fẹ́ ọlọ́run tẹ̀ fún yẹn. wọ́n nígbà tá a fẹ́ẹ́ sọ̀rọ̀ láti lá ń sọ̀rọ̀ yìí àwọn yàrá lórí òbí sọ̀rọ̀ wà ní ìnà ìlànà ẹ̀bí ìhàbí ìlbà àti ìlà ẹ̀sọ̀rọ̀. ṣé àwọn ẹranko náà tá a bá tún fún ọ jẹ tá a fún ọrùn ṣé àbùkù aláàdáfẹ́ ni. ìdílé ọlọ́run níbẹ̀ ni níbi kúlẹ̀ kẹ́rin nínú ọdún láti ní àjẹrò gbogbo ẹ̀dọ̀ yóò tọ́ bá tutù pẹ̀lú sábà bí èèyàn ládàwà náà ìlàdàlà ìyàwó àwọn alágbàgbé o arábìnrin kan tó ti fi ìyá jẹ ó jìyà ó jẹ pàmàpàmì ìbè ìyàtọ̀ lágbára náà ní kéèyàn wọ náà ọlọ́dà tó má jà wọ náà aláyọ̀ máa wọ náà ó jìyà náà nítorí olóńgbè nínú àbọ̀ olóńgbò kan ó ti mọ́lẹ̀ kò fún jẹ́ òtún bílẹ̀ kọ́ máa lọ sáré jẹ́ gbọ́dọ̀kọ̀ yìí ti kú nìyẹn ó ti wọ́n lọ lọ́wọ́ látàrí rẹ̀ ẹ̀yẹ ló sọ lọ́wọ́ wa inú tẹ̀lé ká tó ń tẹ̀lé ọ̀hún náà ti dé wọ́n là nẹ́bí sọlọ́wọ́ àríyí wàhálì wọ́sọ́lá nínú àríyí àbíbi kàrí àfáwà ìdàkó ọgbẹ́jáde ní ọkùnrin náà wọ́n ní ìdíjọ́ ọlọ́run lórí ràkúnmí náà olórí ràkúnmí ni ràkúnmí fojú gẹ́rẹ́ òbí jọ ọlọ́run báyìí ní bá ti dìrẹ́ lọ́bẹ̀rẹ̀ sí ní sunkún ní dábí lójú kòròkòrò àtọ́fẹ́ fẹjọ́ fún òjijì ọlọ́run ẹni olówó rẹ̀ òun lọ́fẹ́ fi sún àtẹ́bí sọ̀rọ̀ àrùn ẹ̀rẹ́ eléyìí náà tún jẹ́ kan lára mọ̀ọ́jísà ní mọ̀ọ́jísà ti rọ̀sùn ìfọ̀lọ́wọ́ àrùn ẹ̀ná àmì ìyá mi àbúrò tó kú pàdé òjijì ọlọ́run lára orí báyìí ọba bẹ̀rẹ̀ sí ní sunkún òjijì ọlọ́run wa pé lè fi mọ lọ́sọ̀ọ́ láti ṣe àwọn ẹ̀. tánìlà fún mi tí tánìlà fún mi yìí ṣe wọ́n bá tọ́ka tọ́ka kan lónìí. ẹ̀rì òjijì ọlọ́run wa ní àwọn fún mi àti ìfẹjọ́ fún mi àpàlà tẹ̀sẹ̀ kìlá èyí ti tọ́ ọ̀páyọ̀ ó ti ké gbàgbégbà ló gba jáde fún mi bó ṣe ní mi lọ́bẹ̀rẹ̀ sí ní rojọ́ fún mi pé anẹ́ta tó ṣe àwọn tó fóun ṣe ní pa òun ti mú un ṣiṣẹ́ fífáfífá lẹ́yìn tó fóun jẹ abiola ọmọ sùpánà wọ ààrẹ ọlọ́run ọlọ́run وأعنا للإنفاق على أنفسنا وعلى لساننا وعلى عيالنا وعلى آبائنا والأقربين وعلى خادمينا وعلى الحيوان إنك على كل شيء قدير وبالإجابة كثير قوم إلى صلاتكم رحمه الله تعالى الله أكبر أشهد الصلاة